lónìí olónìí yìí ọjọ́ kẹrìnlá oṣù keje ọdún ogún ogún ẹ̀tẹ̀ta wà nínú èyí orílẹ̀-èdè India ṣẹ̀ṣẹ̀ fi ẹ̀rọ arìnkèrìndò kan ránṣẹ́ sí orí òṣùpá ẹ̀rọ yìí ni wọ́n fi ránṣẹ́ ní wákàtí mélòó kan sígbà tá a wà yìí. Here we have a majestic liftoff of LVM-3 M4 rocket carrying India's prestigious Chandrayaan-3 spacecraft. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti béèrè pé báwo ni àwọn onímọ̀ ìjìnlẹ̀ báwo ni wọ́n ṣe máa ń kúrò lórí ilé ayé tá a wà yìí lọ sí orí àwọn abara òfurufú míì bóyá abara òfurufú yìí jẹ́ ilé ayé àbó jẹ́ òṣùpá àbó jẹ́ ìràwọ̀ àbí àwọn nǹkan míì náà tó wà nínú gbalasa òfurufú lọ́hùn. ohun tí a kàn fẹ́ kọ́kọ́ mẹ́nubà ni wípé bí wọ́n ṣe ń kúrò yàtọ̀ sí bí àwọn èèyàn ṣe máa ń gun bàálù láti ìlú kan ní orílẹ̀ ayé ń bì lọ sí ìlú míì bóyá láti orílẹ̀-èdè nàìjíríà lọ sí orílẹ̀-èdè Uh, China àbí orílẹ̀-èdè uh, Korea South Korea ó yàtọ̀ bí wọ́n ṣe máa ń kúrò àkọ́kọ́ náà tẹ́ bá wo ẹ̀rọ tẹ́ ń wò lójú ìwòran yìí ẹ rí i pé òun gbẹnu sókè ni ó gbẹnu lókè ni bàálù táwọn èèyàn máa ń wà tó máa ń wọ̀ kúrò láti orílẹ̀-èdè kan bọ́ sí orílẹ̀-èdè míì kì í gbẹnu lókè ẹ rí i pé bí ìgbà tí tó bá sùn ńlẹ̀ ni táwa lókè àwa ara máa gbẹnu lókè díẹ̀ díẹ̀ tá a fi lọ ṣùgbọ́n ẹ̀rọ rọ́kẹ̀tì ẹ rí i pé òun ó gbẹnu lò kéńtì ẹni torí wípé ó fẹ́ jáde kó nulẹ̀ ayé ó fẹ́ jáde kó lórílẹ̀ ayé pátápátá ni ìdí tẹ̀ fi rí nìyẹn kì í ṣe àkọ́kọ́ nìyí tí orílẹ̀-èdè India yóò fi ẹ̀rọ ránṣẹ́ sí orí òṣùpá orílẹ̀-èdè India bẹ̀rẹ̀ lọ́dún ogún odò ẹ̀jọ nígbà tí wọ́n fi ẹ̀rọ Chandrayaan-1 tí wọ́n fi ránṣẹ́ sí orí òṣùpá Ah, Chandria one 1 iṣẹ́ tóun ṣe ni pé ẹ̀rọ tí ó jẹ́ ẹ̀rọ arábàbà yípo ni yóò rábàbà yípo orí òṣùpá tí ó fi máa ṣiṣẹ́ ìwádìí tí ó fi máa wo pé kí ló ń ṣẹlẹ̀ lórí òṣùpá láti ojú òfurufú òṣùpá ah, ṣùgbọ́n ẹ̀rọ yìí padà jábọ́ lulẹ̀ ni nígbà tí ó padà yá lọ́dún ogún ọ̀kàndínlógún ìyẹn bíi ọdún mẹ́rin sígbà tá a wáyé ní India tún fi ẹ̀rọ arábàbà yípo wọ́n fi ẹ̀rọ arìnkèrindò wọ́n fi sọwọ́ sí orí òṣùpá ṣùgbọ́n látàrí àṣemáṣe kan tó wáyé ẹ̀rọ yìí padà jábọ́ lulẹ̀ sí orí òṣùpá ni tí ó sì ríṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe tí ò rí ṣe ẹ̀rọ Chandrayaan-3 ní India wá ṣẹ̀ṣẹ̀ fi ránṣẹ́ sí orí òṣùpá ní òní olónìí ní nǹkan bíi wákàtí mélòó kan sẹ́yìn. ẹ̀rọ Chandrayaan-3 yìí ni ìgbàgbọ́ wà pé yóò dé orí òṣùpá yóò sọ̀kalẹ̀ sórí òṣùpá ní oṣù kẹjọ ọjọ́ kẹtàlélógún ọdún ogún ogún ẹ̀tàtà wà nù ẹ̀ yìí. àwọn iṣẹ́ tí ẹ̀rọ yóò ṣe náà ni wípé yóò máa rìn kẹrìndò lórí òṣùpá yóò sì wá fi máa wo yóò fi máa gba àwọn àwárí ìjìnlẹ̀ tí yóò máa fi sọ padà sí orílẹ̀-èdè India nígbà tó bá padà yá ohun tá a fi mélèyí wà ni wípé torí pé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní yàjóyàjó afẹ́kẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ ní nípa ìmọ̀ ìjìnlẹ̀ láwọn orílẹ̀-èdè míì náà nípa ipa tí wọ́n tí wọ́n ń sà láti rí i pé wọ́n mọ kí ló ń ṣẹlẹ̀ nínú gbalasa òfurufú lọ́hùn eléyìí kì í ṣe alálàyé lẹ́kùnrẹ́rẹ́ á padà máa mú fọ́nrán alálàyé rẹpẹtẹ á máa mú wá tí ó máa ṣàlàyé báwo ni wọ́n ṣe ń kúrò lórílẹ̀ ayé kí ni àwọn ẹ̀rọ wo ni wọ́n máa ń lò báwo gangan ló ṣe máa ń ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n a kàn wọ́n pé ńgbà tó yẹ pé lè ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ lónìí olónìí ká fi tó yín létí tí ó fi jẹ́ pé ńgbà tó bá padà yá a máa mú àlàyé lẹ́kùnrẹ́rẹ́ wá. ìbéèrè kan tá a béèrè nínú fọ́nrán wa kan tó ti ń ṣàlàyé nípa ayé máàsì òun ni pé ọjọ́ wo ni ìran ọmọ yorùbá ní òfin irú àwọn ẹ̀rọ ìwọ̀nyí ọjọ́ wo la ránṣẹ́ sí Ah, inú ah, láfi ránṣẹ́ sórí òṣùpá ọjọ́ wo láfi ránṣẹ́ sí àwọn ayé míì táwọn ẹni òfin lè mọ kí ló ń ṣẹlẹ̀ láwọn ah, ayé tí ayé yòókù àwọn òṣùpá yòókù òṣùpá wa gan táfi lè mọ kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀ táwọn òfin lè táfi lè dá sí táfi lè táfi lè fi kún ìmọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ lágbàáyé so ìbéèrè yìí náà a tún a tún béèrè lónìí pé tó ọjọ́ wo lọmọ yorùbá tó fi ẹ̀rọ arábàbà yípo ránṣẹ́ sórí òṣùpá ọjọ́ wo la fi ẹ̀rọ arìnkèrindò ọjọ́ wo la fi ránṣẹ́ sórí òṣùpá ọjọ́ wo la fi ẹ̀rọ asọ̀kalẹ̀ ọjọ́ wo la fi ránṣẹ́ sí orí òṣùpá orílẹ̀-èdè india ní orílẹ̀-èdè kẹrin tí ó láǹfààní láti fi ẹ̀rọ ránṣẹ́ sí orí òṣùpá tí ó láǹfààní àti fi ẹ̀rọ sọ̀kalẹ̀ sí orí òṣùpá lẹ́yìn orílẹ̀-èdè Amẹ́ríkà orílẹ̀-èdè China orílẹ̀-èdè Russia kò tí ì sọ orílẹ̀-èdè míì tó tún ti ṣe irú eléyìí orílẹ̀-èdè India ni orílẹ̀-èdè kẹrin so orílẹ̀-èdè India wa wọ́n ń gbé ìtànkálẹ̀ tá a fi máa sọ pé àwọn orílẹ̀-èdè tí wọ́n ṣẹ̀ tí wọ́n tí ní àǹfààní láti fi ẹ̀rọ sọ̀kalẹ̀ sórí òṣùpá ò tí ì ju orílẹ̀-èdè amẹ́ríkà orílẹ̀-èdè e india orílẹ̀-èdè russia àti orílẹ̀-èdè china wọn ò tí ì ju àwọn orílẹ̀-èdè báyìí àwọn e orílẹ̀-èdè yìí náà lọ ẹ ṣeun gan lọ́pọ̀lọpọ̀ bíbèrè bá wa wá e ẹ dákun ẹ fi sí abala àríwísí ìyẹn comment section tó fi jẹ́ pé ńgbà tá a bá ń ṣe àkójọ fọ́nrán wa alálàyé rẹpẹtẹ a lè máa mú àwọn ìbéèrè lọ́kọ̀ọ̀kan a sì lè máa tún ṣàlàyé nípa wọn ẹ ṣeun gan ni o a o fún ìfẹ́ tí ẹ fi ń hàn sí sáyẹ́nsì Yorùbá. Or laser-induced breakdown spectroscope is included.